قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته والصلاة والسلام على المبعوث رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبوني فلما بعد أسوان مسلمين الحمد لله أتم ترى لكني كرات قريفان النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أن ترى بانات بما تكلف مبوة الله بني سالكون كان نبي و بني سالكون لاري أتي أمور لي أتي الصحابة ري كي أوانا قبل أن توقع النبي صلى الله عليه وسلم نجو يا ما. نيانا أفي أرواتي نبي سلايه بولنتي àpékọ́bá ni tú àlà bó ní ó rí eléyìí náà ni ó jẹ́ ká wá gbọ́ ìdàkejì rẹ̀ yìí wípé àìgbé lọ o a ní ó mímọ̀ làmọ́ ń gbàlà rọ̀ ìbá àìgbé àlá lọ rè bẹ́ẹ̀ tí ọ̀gbọ́n o náà gan bọ́ sọ̀rọ̀ kalẹ̀ ẹ ti rí àìgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ èèyàn méjì ń sọ̀rọ̀ o nípa pé kí a máa àmẹ́ntí kó fi sẹ́bí lẹ́yìn o ètí ṣé ìtí mámù yára ti dá padà kí èsì gbọ́ ó kàn ọmọlẹ́lù ọ̀la tí mámù sì fi kọ́ọ̀lù pé ẹ̀yà mi lóyìn kọ̀mọ́ ó ń sọ gẹ́ kọ̀mọ́ kọ́kọ́ lórí àlámẹ́rì kìí ṣerú àwọn èèyàn báwọn olùbẹ̀rù ọlọ́run kìí so ẹni tí ó ọlọ́run jẹ́mọ́ ara àwọn ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́ níbi ọ̀rọ̀ tá à ń sọ yìí bí èèyàn bá rí pé súnmọ́ lọ́wọ́ bá àwọn kéré láti ìsìn lọ má máa sọ̀rọ̀ aláàrẹ̀ fáwọn ọ̀rẹ́ rẹ̀ mọ́ ẹwọ́ rẹ̀ náà mẹ́sì sọ́bọ̀ rẹ̀ náà mà padà ọ̀rẹ́ mi ẹnìkan tí mo bìlífù náà nù pọ̀tàsán torí ní bá ṣe pẹ̀lú wa o bákan ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tá a sọ wípé yóò mà kó ń bí àwọn wọ́nranwọ́nran àìpé kọ́mùtì kọ́ bá ní tú àlà ẹni tí mu nǹkan míì lọ ẹni tí mu gbó àìpé kọ́ bá àlà ẹni tí ń jẹ̀jẹ̀kújẹ ẹn tá a mọ̀ wípé ọkàn ti agbọ́n ọ̀balẹ̀ lórí àwọn obìnrin wa pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ àìpé ọmọ bá ní túàlà ẹn tá a mọ̀ pé bọ́bá ti mú un wájú yóò sópọ̀ mọ́tì pàkọ́ ni tọ́jú ayé gẹ́ẹ̀nu tó kíyà bóò ní ọjà bọ́ yanjú tètè pé ìwọ ní nǹkan nígbà tó ń sọ gan ìmí nǹkan lẹ́nu ńbẹ̀ bẹ́ẹ̀ sì ni bí bá bọ́ ọtú bá ti sọ yóò mú ọ̀pọ̀lọpọ̀ ńbẹ̀ ni a ṣe máa tú àlá jama ẹjẹ́ akọ́kọ́ lọ rè gbọ́n kankan yé kí ni nǹkan náà àlá tí à ń sọ ìgan o náà ní àdàwátù tàbír àwọn arinṣẹ́ ta fi máa tú àlà ẹn tí ó bá ní àwọn arinṣẹ́ yìí kọ́ mọ́ tú àlá o tọ́rẹ́ tí ò ní nǹkan ò lè fún yàn kí wá ní ọ̀nà tá ń gbà tú àlá ìtú àlá gangan ilimun ìmọ̀kan ló náà bá a ṣe ń kọ́ ìmọ̀ bóòlá ṣe é píngún bá a ṣe máa kọ́ ìmọ̀ bó o ni a ṣe dájọ́ fíkú ẹ̀sìn ìdájọ́ ọ̀run ààwẹ̀ hajj umrọ zaka ìmọ̀kálò náà ilmu wa maharo ìmọ̀ ni ó tún wá tún ní maharo túkítà sábù maharo ni skill nípa pé tí wọ́n bá ti ń kọ́ ìmọ̀ dáadáa dáadáa ọlọ́run ó wà á padà rẹ̀ èèyàn ní àárò ah! ìmọ̀ ṣe kò ń gẹ́m̀bẹ̀ ọlọ́padà rẹ̀ èèyàn ní àárò rẹ̀ bákanáà tí a bá wá ní ọlọ́run ọba sọ̀tàálá ń tọ́yàn sọ́nà níbi tútú àlà eléyìí náà jẹ́ ọ̀kan lára àwọn mo ti tọ́lọ̀ fi ma jẹ́ kéèyàn yàtọ̀ ní gbogbo ìṣẹ́ tí a nínú sẹ̀mí gbogbo ó sì ma jẹ́ nàtíjátù àtẹjíríbà yóò ma jẹ́ àbọ̀ pé èèyàn ti ń dúnnímá nǹkan kéèsè nǹkan mo bẹ́lù lójú ẹsẹ̀ bó fẹ́ àwọn kọ̀wáìdù kan fún wa ṣùgbọ́n kọ̀wáìdù yìí máa dè dáadáa káfílẹ̀ rí pé ẹ ń bá bẹ̀rù ọlọ́run dáadáa kò ní máa sáré báwọn èèyàn tó wà lá ló fi fàtó jẹ́ pé kullu man arada at-tawfiq fi ta'birihi gbogbo ẹni tó wá lẹ́kọ̀ọ́ fún òun ṣe kò ń gẹ́ tó wá fẹ́ báyàn tó wà lábọ̀ fẹ́ tó fúnra ẹ̀ náà an yata'allama qawaida padà mú mára kí ni nǹkan náà àwọn skíìlì mo dúnni mọ̀ nǹkan dúnni mọ̀ nǹkan àwọn òróró tí ó jáde ń bẹ̀ àwọn àdùn tí ó jáde ń bẹ̀ sí ìyàn lára tó jẹ́ pé kò ń gé ọlọ́rin léyìn kìí ṣe àfagbárí ṣe ọlọ́run ní sábà máa ń rọrú nǹkan bá fihàn gbogbo sẹ́rùn ní skíìlì tiẹ̀ náà ìtí sì máa ń bí fún yàn náà ni kéèyàn máa ṣe nǹkan pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà lẹ́yìn tá a ṣe léyìí tán yóò wù mí káwá ṣàlàyé kẹ̀fíyàtù tàbí bóò ni àṣe máa ń tú àlà àkọ́kọ́ ẹni tí wọ́n bá wá gbé ọ̀rọ̀ bàpán lálà ìyàmbàgí lílìmọ̀ abiri ìdá kú sọ̀tì àléyìí rúkúyà àyẹ̀kúl ìgbà tí ìdá ń bẹ̀yẹ kèé sígbà tí a bá tọ́tọ́ ìgbà tí a bá fẹ́ sọ àlà tí ya lọ́kọ̀láyà náà láàrin ara wa náà ọ̀rọ̀ alákọjá pé ìyàwó mi ìdábàtí jọ́nsẹ̀ náà ní kájọ́nsẹ̀ ọkọ mi ìdájọ́sẹ̀ náà lájọ́nsẹ̀ nǹkan mi lè ṣẹlẹ̀ tó lè ju àárín ẹ̀yin méjèèjì lọ àwambọ̀ فدار العلم اقمتنا إلى القرآن ترشدنا ṣebí gbogbo òbí ló ń bẹ láwọn kí gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè lára ìlànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá tí í ṣe alukur'an ìdí pàtàkì rẹ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfiz al wa dirasat al institute of quranic memorization and islamic studies itnis ìyànà bódìjà ọjọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀ fadilatu sheikh sulaiman muhammadu awal amubiyaya àwọn ìpele tá a kúyàmọ́ kalẹ̀ Quran memorization hihà al-Quran arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yè kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tahfiz al-Quran ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yín dolóríire ẹ ń bá sọ pé òun lálàá o in tó gbọ́dọ̀ kọ́kọ́ ti ẹnu ẹni tó fẹ́ bá rú àlàjáde onígbólóhùn khayran ra'ayt ẹ lọ wo àdìsí umul fabri ta kàbí ìjẹta tó lóhùn rí èké kara ànábì kan pé ah, ya rasul inni ra'aytu amran fadi'a mú rọ̀rọ̀ kan wo ànábì ọkàn mi wọ́n balẹ̀ ke sọ fún ànábì a ah, ní ìtìjẹ wọn sọ àláhùn a máa sọ pé khayran ra'ayt hmm, bó ṣe rí ọkọ̀ láyà òkè ọkàn rẹ rọ́ẹ̀t dáadáa lórí wọn ò ní sọkún láti bẹ̀rẹ̀ ìfẹ̀mí ẹni balẹ̀ yọkọrọ wa ìṣesí ànábì nìyẹn sallallahu alaihi wasallam tí a bá gbóló lè a fi sọ pé khairan nalqa pẹ̀lú ògùn ọlọ́run níbi tó fẹ́ sàlàyé fún mi dáadáa láàbà pàdé mbẹ ò ní ti bẹ̀dú lórí ibú ò ní ti bẹ̀dí ẹbí àwọn ilẹ̀ ò ní ti wà lè sọ pé sharon natawa kọ́ àti wọ́n tó fẹ́ ọlálàyé àtẹ̀mí tó fẹ́ bọ̀ ọgbọ́n náà àti gbogbo bí tí àláyẹ tó bá rẹ̀ dé pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ọ̀sọ̀ àbí àbúrú rẹ̀ dáadáa bẹ̀ ni ó pin wa khairun lana orin ni ó jẹ́ fún wa àtìlú gbólóhùn ó ní ọpẹ́ ni fọ́lọ̀wọ́ bá ti ń tọ́jú gbogbo nǹkan tó ní pátá ó nìkan lẹ́n tó ní tápá rẹ̀ ká ìmọ̀lọ́lọ́wọ́ mm, gbogbo ẹ̀ ń bá ti yàtọ̀ sọ́lọ́run kò ní tápá ẹ̀ ká kódà ń tójú oríkèríkè ara rẹ̀ gan kò ní tápá rẹ̀ ká ẹlòmí ò pé mélòó mélòó ìwò téèyàn wò tí apá rẹ̀ ò sì ní ká àti ojú rẹ̀ mm. táìmù mi ẹlòmí ò sọ pé ẹ̀kọ́ ọ̀lá ìkọ́nà ọ̀tá náà ni wọ́n bá ti ń sọ ọ̀rọ̀ dọ́kọ báyìí bẹ̀lú mọ́ lọ́jọ́ kò sí èyí ó ti gbọ́ tánà etí èyí ò sì ní gbà ó sì máa dùnmáyà ọmọ kò ní wà mẹ́tẹ́ òní dìde lọ kírun olóòlétí kò sì lè kò ní kàpá lórí gíní o lórí etí ọlọ́run bá wa lórí gbogbo nǹkan tágbára rẹ̀ sì kà yẹni ọkùsùsùrù iraq sọ ìntọ́lọ́ọ̀lá bákan náà tí ọ̀rọ̀ bá wá rí báyìí àwọn lìtẹ̀fíìlì rúìyà kí ni tí wọ́n máa ṣe tí wọ́n bá wá ń sọ aláì fún un lọ asọpọ̀ mímọ̀ ní ọjẹ́ ìdí ẹ̀ lẹ́ẹ̀fi rí wípé kí lọ́pàá tí ó fi jẹ́ gbọ́ àwọn nǹkan yìí àkọ́kọ́ òǹtọ̀ ń gbọ́dọ̀ farabalẹ̀ kọ́ gbọ́ gbogbo aláì tán pátápátá látòkè délẹ̀ lọ́nà àwòrán ti hìn à ń sọ lẹ́ẹ̀kan fún wa wípé ó lè jẹ́ pé láàrin lọ́kọ̀láyà ní nǹkan ìṣẹ̀lẹ̀ táwa bá ti lágbòye rẹ̀

ọ̀rọ̀ alálẹ̀ gba ọ̀rọ̀ àárín lọ́kọ̀láyàwó àjọ mi gbogbo ń tó bá ní bá ṣe pẹ̀lú private issue àwọn èèyàn kọbọ̀rọ̀ tẹnu ẹ̀ jáde hmm. jama sọ́wọ́n adúgbò gbogbo àlàtó ti lọ sọ fáwọn èèyàn tí ó jẹ́ wípé kèése ó mímọ̀ lọ sọ fún bèèlé pé ìwọ náà ó ṣe é fún mọ̀ sọ wá mọ̀ yàtọ̀ ń jẹ padà lórí ẹ̀dì sí wọ́n lẹ́yìn àtẹ́lómi àwòrán ti hìn gbogbo tó bá ní bá ṣe pẹ̀lú kọ́kọ́ àwọn èèyàn tó bá jáde ń bi tí ń sọ fún pọ́n lálálà kọ́sẹ̀nu ẹ̀ báyìí sọ pé kọ́sẹ̀nu ẹ̀ báyìí torí pé orí ẹ̀rọ asọ̀rọ̀mẹ́gbèsì òun la wà mo tún ti padà mú ọwọ́ mi ìgagà báyìí tàbí ṣe àtàyá mo fi lérí ẹnu báyìí yóò wípé kọ́sẹ̀nu ẹ̀ ó dákẹ́ náà ní tí mò ń sọ torí wípé àjọ sáà máa tẹ̀lé ara wa lọ mọ́ ẹ̀rùn fún mi lẹ́skíùsì náà ṣùgbọ́n kájọ máa tẹ̀lé ara wa lọ bẹ́ẹ̀ bákan náà tàbí ńgbà tí ẹ̀ lálàá náà ó bèrè kẹta yóò ṣe sí wọn ni pé ah òun náà tẹnu àlọ́lọ́wọ́ bá mẹ́lẹ̀ òun ṣe nǹkan mẹ́lẹ̀ tó dẹ̀ lágbára gan ah kọ́dà kọ́dà lè bákan náà wà yẹ́sìmá òṣùàl bí àjìmá ìhì gbogbo tó lè ní bá ṣe pẹ̀lú ìbéèrè nú àlám pé táàmù tó wá la wà yẹ́sìmá òṣùàl bí àjìmá ìhì yóò farabalẹ̀ yóò gbọ́ gbogbo béèrè tó lè tinú ọ̀rọ̀ yẹn jáde yóò gbọ́ lẹ́nu wọn pé ṣé ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan mi but kí ni nǹkan tẹ́ kéèsì pé ẹ ṣe kẹ́yìn kẹ́ tó sọ̀rọ̀ yẹn ah ó ní bẹ́ẹ̀kan rẹ̀ kò lè sáré bọ́ sínú tútúmọ̀ àlá lójú ẹsẹ̀ àwọn bí tí bẹ̀rẹ̀ bá nídì tó bá nídì bẹ́ẹ̀ aláàtẹ ọ̀dálẹ̀ ní ẹmu àlàtọ̀ ọlá tó ní ìbáṣe pẹ̀lú ilé ayé rẹ̀ ọ̀dálẹ̀ lórí fídì ní ẹ̀sìn fẹ̀rẹ̀ kan ní ẹ̀sìn gbá bọ́ọ̀lù lọ àlá tí wọ̀lá tó ní ìbáṣe pẹ̀lú ayé rẹ̀ àtọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ nínú ilé rẹ̀ ó gbé lọ bá lè lọ́fíìsì lọ́fíìsì wọ́n bọ̀ bọ́ ọ̀túnmọ̀ rẹ̀ àrèmọ̀nù bákan náà wọ́n tún wá gọ́rọ̀ mọ́ lẹ́nu nígbàpọ̀wọ́ ní ẹ̀kọ́ rẹ̀ bákan naa wàyùmẹ́ yíṣù bẹ́yìn náà àṣẹ̀ríf wàlúwàbí ẹni tí ó ala tú àlà ó gbọ́dọ̀ jẹ́ tó lè ṣe ìyàtọ̀ orí ibi náà ni ó ti mà láàrin abiyì láàrin ẹni tó wà ní highly placed àti ẹni lowly placed lọ́nà wo ó gbọ́dọ̀ mọ̀ laarin láàrin olówó àtolòsì torí pé àlà wọn náà bí wọ́n bá jọ lọ papọ̀ ní papọ̀ wọ́n jọ ń sẹ̀mí ìsẹ̀mí wọn papọ̀ wọ́n jọ ń wọ́n jọ mú mi sọ́mí kẹ́lẹ̀ ní ẹjọ́ mú omi ló kọ́ ń tọ́ papọ̀ mẹ́ wọ́n jọ ń sùn oorun ló ló kọ ìgbọ́mí kálukú ń sùn tọ́tọ̀tọ̀tọ̀ fún di èyí ara àwọn bá àti kọ́kọ́ tọ́là náà bákan náà wàyàtà máa hálù wàlà ìyá àjẹ́l ti rọ́dìl jawab ó sì gbọ́dọ̀ máa farabalẹ̀ kọ́kọ́rọ̀ máa tí ọ̀rọ̀ jù sí ẹ̀ńtọ́lálà akókò wá gbọ́rọ̀ wà bọ́ ni kọ́kọ́rọ̀ máa tí ọ̀rọ̀ jù sẹ́ńtọ́lálà lẹ́nu ẹ̀tọ́rí nǹkan fún kékeré kan kékeré wo síbẹ̀ ah, ah. mi lè mi láà èmi mọ̀ ń sàlàyé fún yín kò nídìí à ń ti ọ̀rọ̀ bọ́ọ̀yàn lẹ́nu jẹ̀mọ́ ṣé ẹ̀rí pé odidi ẹ̀kọ́ gẹ́gẹ́ ni ó wà lára ẹni tó fẹ́ bá ni tú àlá tó sì jẹ́ pé tí ọ̀bà sẹ́kọ̀ọ́ mẹ́ ó tún la jẹ̀mọ́ ẹ̀wá wé mọ́ ọlọ́run ìlọ́fà tó tẹ́tà nẹ́bì sallallahu alaihi wasallam ìdásọ́lá sóbò tó ra'a ru'ya sáàrẹ́ ń tọ́lọ̀ làmẹ́júmọ́ nù yín kí n bá túmọ̀ rẹ̀ o bọ́bá wà wọ́n sọ àbí òtúmọ̀ rẹ̀ tí ọba sí wọ́n dìde kí ló fà lẹ́yìn ìgbà tí ànábì ti papòdà tán ẹnìkan ò tó dẹ́rú ẹ̀wò mọ́ àbákẹ́ ọ̀dẹ̀rú ẹ̀wò a gbọ́dọ̀ ní sẹ́ńtà fún tútú àlà a gbọ́dọ̀ ọkùnrin àwájọ́ ọ̀bì kan ká máa fi àlá sí ẹ̀sìn wa a ọlọ́run ìjá àṣìṣe o ọlọ́run ìjá àṣìṣe o ọlọ́run ìjá àṣìṣe o yọ́ sànúwa o kí nìdí tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí ẹnìkan bẹ tó fi ń hàn nípa rẹ̀ àáfàá ni ó ń déédéé lọ́lọ́wọ́n bá jẹ́ kí n rí sí olùbẹ̀rẹ̀ ọlọ́run sí ni ọwọ́ ẹrẹ̀ wọn àárẹ̀ ìpọ́ débi pé ẹ̀rù ń bó ń kálukú gan fúnra wọn àwọn traces bí ẹni pé àáfàá gan ti ń wò pé bóyá àárẹ̀ ìkúlà rẹ̀ ó jáde lẹ́nu wọn pé ah níta sáà ń bá lọ tó jẹ́ sí ọlọ́run ẹ̀sà méjì òdúró òbúrú àwọn ọ̀rọ̀ báwọn sọ pé kọ́dà ó ní tí mo báwọn ẹ̀lẹ́yà náà sọmọ́júmọ́ pé ẹ̀ ń bá lè dúró nù wọn kó dúró ẹ̀ ń bá sì fẹ́ máa gbogbo àwọn ọ̀rọ̀ báwọn orí pé àláì ààrẹ ilé tó báyìí náà ìní wà ní ọba sùn para tí wọ́n lálà ní abalálà pé àwọn wà ní aṣọ funfun ní ọba rí àwọn èèyàn tí wọ́n pọ̀ náà kìkì aláṣọ funfun jọ ní ah! wọ́n jí wọ́n lómi bọ́ọ̀lẹ̀ lójú àwọn ọ̀rọ̀ ah! ah! ti parí àti múra alẹ́ ọlọ́ntí àwọlẹ̀ àáṣogbò ẹ̀rọ mẹ́ta yìí wọ́n sàǹsọ̀rọ̀ ara wọn náà kò sí sọfẹ́yàwó kò sí kan kí lè lé ọlọ́run sàánú mi ó ti ń dídẹ̀ ń bò ṣe sà yóò tó bí ó ṣe díẹ̀ sí gbàùn lára bá ń ya díẹ̀ díẹ̀ ẹ̀mí tó kọ́kọ́ mọ́ sọ pé rẹ̀ eh, bẹ́ẹ̀ bí ṣe yá yọ ọ̀fọ́ ọ̀rọ̀ nu tó lọ àdìyótàn padà cross the border díẹ̀ díẹ̀ ara yẹn tí ìyà tán wọ́n ti ń bóde lẹ́nìkan bá wá bá wọn sákùn sákùn sáà pẹ̀lẹ́ jọsí gbogbo ẹwọ́ ibi tí ẹ̀rùn ronú kẹrẹkẹni àkídọ̀lọ́pá ah, káàkiri òkè fi súnmọ́ lọ mo fẹ́ kí ẹ ṣe hajji ọdún gbogbo lẹ́kítọ̀ yìí kan máa gbọ́ pẹ̀lẹ́ ti ṣe hajjiri wọ́n nínú àwọn odò torípé àrí ìyàtọ̀ náà ah, ah, ah, alhamdulillah ọlọ́run sí ìrọ̀rùn kankan pé ọ̀dà sọ̀tì ẹ̀ lọ́ba lọ ó tún sẹ́gbàbá tó ń ronú pé ájì ọlọ́run àwọn òtí ẹ̀rọ kankan méjì bá lọ ṣùgbọ́n èmi táà rí pé arásà ìyá díẹ̀ díẹ̀ díẹ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ṣètò pásítọ̀tì wọn wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n gbà físà wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n dájọ́ mọ́kà wọ́n bá kọ̀rí ọ̀nà wọ́n náà sáré mọ́kà àti òmùra ọjọ́ ajì tó òǹkàlùkù gbé ìrọ́mù kankan wọ́n nígbà wá díjọ́ àràfà náà wá jókòó bẹ́ẹ̀ sì jókòó ọ wá jọ jókòó àwọn lójú ran àwọn èèyàn lọ tí wọ́n ti rí wọ́n lẹ̀ báyìí ti rí àti aṣọ ìrọ́mù lọ́rùn àwọn láàrín ah, ah, ah, hmm. àwọn pẹ̀lú sọ́dọ̀ pé ààrẹ pẹ̀lú rú ààrẹ tí èyàn ti ń dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ eh, jẹ́mọ́ eh, à ń pàkíyèsí wẹ́ dákun ẹjọ́ torí ara wọn gbogbo àwọn nǹkan tá ń sọ yìí tó rán ní gbogbo àwọn kẹta ń sọ yìí ẹ̀dákun ẹ̀dákun oòrùn rẹ̀ o ẹwù ìmọ̀lọ́rùn ọba ẹwù bí ọ̀rọ̀ sí kíni o ibi ọ̀rọ̀ báyọ jàmáà ìgbẹ́lẹ́gẹ́ ọ̀rọ̀ àlá nígbà bá ti ń fi àwọn àpòjúwe kọ̀ọ̀kan báyìí tá a bá ti fi ń kún fún wa yóò máa lè clear sí wa tẹ̀tìkáná tẹ̀tìkáná mo tún ní ẹnìkan bàbá ni ẹ jẹ́ fún mi wọ́n ń bẹ láyé dìsìn wọ́n ń sọ fún mi ń jọ̀kan wípé àwọn ń gbà táwọn wà ní èkó àwọn lálàkan àwọn bá bẹ̀rẹ̀ ààrẹ ààrẹ ìpọ́ bẹ́ẹ̀ sí ń tọ́jú àwọn ilé tọ́jú àwọn lóko títí tí wọ́n bá gbọ́nà sọ́sítù wọ́n tọ́ ìtọ́jú àwọn títí títí lójú aláàánà ni dókítà bá kọ àwọn pé ẹ̀sà máa gbé ọlọ́lé ẹlọ́mọ tọ́jú wọn bí ìgbà tí wọ́n kà sí pé àwọn lọ kú nígbà tí wọ́n sáwà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ nàta wà nílé wọ́n tún gbogbo tí wọ́n tún lò sílé náà kò tún ràn nígbà ó ṣe sáà nà bá kú lójú rẹ̀ lọ́gbẹ́sàárẹ̀ lọ́gbẹ́sàárẹ̀ wọ́n lọ ra sọ ẹ̀ wá bá ní má sọ wá wọ́n gbé aṣọ fẹ́ jọ́ ọ̀ràn sọ wẹ́rẹ́ wọ́n wẹ àwọn lójú náà ìmọ̀lọ́lọ́run wọ́n wé àtàrà wọ́n wé àmáṣọ wọ́n ní díà wọn wẹ́rẹ́wẹ́rẹ́ pé wọ́n ní wà lẹ́ àwọn ọ̀tají wọ́n ti pàwọn àfáàdé ẹlẹ́kùn sọ kọ́gara wọ́n bá gbọ́n wájú ìta lẹ́yìn alásárì wọ́n tún kírun tẹ́nà yẹ́yẹ́ àtàrí ogun mọ́ tó ń kálukú padà lójú ọ̀rọ̀ tó ń dágbére fúnra wọn pé ọlọ́wọ́ sọ àyòkú o tí bàbá alágbájá bá ṣe rí inú o ee eh, ṣùgbọ́n ọjọ́ jìnà o wọ́n nà gbogbo lẹ́yìn ní àbátají hmm. wọ́n ní ṣùgbọ́n èèmọ̀ táwọn rí ni wípé àwọn ọ̀láfà kankan pé bákan ń bẹ pé ó ń ṣe ni wọ́n bàbá mi wọ́n ní ah, kí ni táwọn ṣe wọ́n lẹ́rù bá wọn ń sẹ́pọ̀ ó yí ọ sàánú mi o ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ka lẹ́nu ẹnì kankan sí mi bàbá tó wá láláì ó ti lé ní etí yà sí ní ìsìn aláì ti lé ní 30 years sísìn tó tẹ́sẹ̀ ìgbàtí yàn lá ní ẹ̀sọ́ fún mi wọ́n ti sọ fún mi ní ìsìn ó ti rí 20 years ó sì bẹ̀lẹ̀gẹ́ ó sì láwọn nǹkan tọ́bà tó jẹ́ orí bẹ̀ gbogbo ẹ̀ lásàlàyé tẹ̀tìkẹ́nà tẹ̀tìkẹ́nà ìṣọ́ra ìbí látò dúró sí ní òru eléyìí àyè parí ọ̀rọ̀ kẹfíàtù tàbí bá a ṣe máa fọ́ àlàtà afẹ́ sàlàyé àyè parí ẹ̀ o ẹ sì jọ àtúmọ̀ tẹ̀síwájú bọ́lọ̀ ń tọ́lẹ̀ mẹ́ta ń bẹ̀ kọ́mọ́ ti gbà yìí tí ó bá ti gbà tá a sì gbàgbọ́ kò ní ti gbà kọjọ́ ìṣàrà àtúmọ̀ di lóru ọ̀la wassalamu alaikum warahmatullah